olúwa mi ni o. will like save your ẹ ẹ káàbọ̀ ma yes ma. ẹ káàbọ̀ ma. báwo ah, mo rò pé ẹ ní ẹ̀ ń jáde lọ tẹ́lẹ̀ rí ẹ̀ tún lọ́mọ́ ni ma. ẹ mo trade mind mi ni ẹ ẹ káàbọ̀. ẹ ṣé ọkọ mi ṣì wà nílé. ẹ ṣé àwọn ọ̀gá ẹ wọ́n wà nílé ẹ wọ́n ti jáde àmọ́ ó yẹ kán tiẹ̀ ti tún ó dàbí pé wọ́n ti wọ́n. ṣé o ya wèrè kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ so òun tí wọn láti sọ fún mi pé o máa ń ṣí géètì mi lẹ o ò ní mọ̀ gbà téèyàn wọlé o ò dẹ̀ ní mọ̀ gbà téèyàn jáde. ẹ̀rọ à èmi ò máa ń kó lẹ́nu géètì madam lẹ́yìn tí bá kàn fẹ́ wọnú ilé tí mo kàn fẹ́ lọ dáwọ́ tẹ̀lẹ̀ nìkan tí bá sì ti ń lọ èmi ò tilẹ̀kùn èmi fi kọ́kọ́rọ́ pamọ́ sori pé òrò ọ̀rọ̀ sọ wo bí ó díjọ́ kan fẹ́mi àti ẹ̀ ṣó ti gbọ́ orí ẹ̀ tí ò pé yẹn. ẹ káàbọ̀ ma. ìwọ náà káàbọ̀. mo dárùn tèmi padà bá mi ọ̀gá padà kórè ibú bá mi bá ah! wọ́n ti pa jẹnẹrétọ̀ stein báyìí ọ̀gá ti pa jẹnẹrétọ̀ stein gbogbo alájọ jẹ bọ́nàbọ̀nà ìyá lọ́wọ́ àwọn àwọn tó ti máa rí sóná àti kíni láòdù kí ni mo fẹ́ sọ kí ni kí n sọ kí ni kí n. Uh, How are you? Uh, hmm? Baby. Yeah, baby. Baby. O lọ fún meeting tó lọ lọ́wọ́ mi. Àwọn tí mo fẹ́ lọ bá ṣe meeting on mess plans me. In fact, kọ́ wọn wọlé gan kí n So, they decide láti wá wá bọ́kọ mi coming Ó yọ You Ó You lọ́wọ́. But mo rò pé o ní pé tó bá kúrò ní ibẹ̀ yẹn pé o fẹ́ dé factory àwọn tó ń bẹ manufacturer o fẹ́ lọ sí ọ́fíìsì wàá dẹ́wọ̀n gbàgbẹ́ lọ. ó bíbí gbogbo nǹkan tó yẹ kí n ṣe ń bẹ̀ mo lè ṣe lórí fóònù mi ò lọ sí ọ́fíìsì ibi iṣẹ́ ara mi mò ń ṣe so kí ni big deal. Mm, yes. so it's okay and it's my job. síta àdúrà it's okay. ayé mi. àwọn ọmọ ń pè mí. Ah, hello? ẹ wò ó mi ní lè wá bá yín but um, wọ́n kàn mí ṣọpọ̀ everything wà okay. Mm, all Mo bíbí a máa jọ pa fóònù rẹ̀. A fẹ́ disturbance, a fẹ́ ṣe ọ́ ní moon part two. Mi ò fẹ́ disturbance. Ah, Òrékelẹ̀ wà mí ni o. Ó ní moon part two. Um, bí mi ò bá rí ọ́, bí come on, bro. Do levels for levels. over. ọmọ ìgàn ló yẹ kí wọ́n máa pè ní tó bá jẹ́ mi eré eré Los Angeles eré ah Golden Jubilee ah Ọlọ́run má jẹ́ kí ọ̀gá okòrí bú bá mi jọ kan o Ọlọ́run má jẹ́ ọ̀gá okòrí bú bá mi jọ kan o ah ẹ wò irú bí madam ṣe wọlé nìsín kankan kan ilé inú ilé gbìm ẹ ẹ ẹ dákun ṣé èyí tí mi bò yọ èyí tí sọ́ọ̀tì bá wọn ẹ kí ni mo fẹ́ máa sọ bóun náà ti fẹ́ pèrè ajá tán ní pé kòkó tán fi ṣe tí mo dámọ̀ ò ní béèrè pé ẹ dákun níbo lọmọ yìí ti wọlé òkè mo fẹ́ máa sọ ìmọ̀ aká ló lọ ọlọ́mọ jẹ pọ́n worojọ́ lórí pé mo kàn gbọ́ sáàtìláàkì lórí nǹkan tí ì débẹ̀ ọ̀gá ló jẹ gbogbo àsọtẹ́ẹ̀dì ẹran àti gbogbo nǹkan ló ẹran nulẹ̀ ha ọlọ́run mo mọ̀ dúpẹ́ orí ìyá mi ẹ lẹ́kọ̀ọ́ ha ẹ́ ọlọ́run kò mí yọ lọ́wọ́ yín jọkàn sá èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ha olùsí ọmọ náà kò sì mọ́kọ̀ wọ́n mú wọlé báyìí ibi tí mo wà yìí mo ti porí ilé ìtọ́tọ́ ẹ̀ márùn-ún ni mo lọ ń tọ̀ bó ṣe mú Tọ́pẹ́ Àlàbí wá bẹ́ẹ̀ ni Mọ́lámídé wò ó wọ́n bọ̀ wí níbi wò ó tún kọ mayamaya ó tún kọ fáyàfáyà mo ní sábà dáná sunlé. Um, so madam, when you suffering the other time, you are perfectly okay. Like seriously, nothing is wrong with you. You get? It's just that we can rest that down, and you don't sleep all time kò dẹ̀ sí I can remember the last time you came for checkup you guys are perfectly okay you understand just to make sure you sleep on time you understand and everything will be fine I can assure you that uh, but all the same ṣá tí bá dé clinic my sọ fún kan nurses me, kó wá fún yín láwọn oògùn kan ṣe you understand make sure pé ẹ on time But she bá ṣe describe ẹ̀sìn yín láti láti lọ. and again Mr. Bamisayi ẹ And make sure pé wọ́n parí dosage oògùn tí máa send sí wọn ṣe you understand and um, tó bá dẹ̀ ti wà okay she make sure she place, she stop it on time oyin and I promise you everything will be okay even for the father, that we doctors we know pé Ọlọ́run ló ṣe ọmọ you understand we still have to like put one or two things together so that it can make it work faster you get I can assure you you guys are good so definitely you have your own kids. Sure. Understand? Sure, I appreciate you, bro. Huh? Hmm? àti máa sùn yẹn ṣe kókó ah, you understand all right you have a wonderful day all right, oh, thank you. all then take care bye. All right. dókítà ló sọ fún yín fún mi pé ọlọ́run náà ṣọmọ inú àwọn fámìlì mi ò disturb ẹ̀ ṣe ilé tó ń fún ẹ̀ ní stress títà bá tó yà máa ṣẹlẹ̀ mo mọ̀ pé òkè ń ṣàgbọ̀ ọdún ọ̀rọ̀ ìfẹ́ bí àádọ́ òní o. wáìdì àpèfẹ́ onígègè irọ́ ni ọmọ ọlọ́run dáríji mi o onídè lámbà ni. akójú mẹ́rin sà. tiẹ̀ pọ̀ bóun pẹ̀lẹ́ mẹ́ta. ṣé gbogbo nǹkan ń lọ. àlàáfíà ni bàbá àdúpẹ́. mo ní kí n débí báyìí bóyá iṣẹ́ wà lẹ̀ fún mi láti bá yín ṣe kọ́jọ́ tó lọ. wò sí láti ẹ̀pọ̀ tí ẹ̀pọ̀ wò sí ẹ̀ kò wá ṣiṣẹ́ ńlẹ̀ báyìí sórí ẹ̀yìn aṣọ tó bá ń fọ̀ ń jò ní gbẹ̀ngbẹ̀ náà létí mo kà síbẹ̀ èmi ò lóde kan tèmi lọ lẹ́yìn kí n wà á yín kí n ṣe fàájì mi wájú ta àbí kí n bọ́ sí àárín ìlú kí n tún fi yún nẹsẹ̀ n lóde tí kódà èmi á máa wọṣọ mi ìfọjọ́ mẹ́ta láì parọ́. iná dídá ń kọ àbí kí n bá yín pọn mi. nítorí hmm, ti oníná dídá mo sì lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni ọbẹ̀ òun lèmi wá ń gbé kaná tí ń tẹ̀bà tí ń sin ro kà sí ẹ wá rí tó lómi dùn bó bá dọ̀là wọn ò pè ọ ọ wà bá ń pọn mi. ó dà ó dà bọ́ máa dé bíbá ilọ́la. tiẹ̀ pọ̀ tiẹ̀ pọ̀ tiẹ̀ ẹ tiẹ̀ pọ̀. ekò ẹ̀yìn yìí ni gèlè mọ̀ ẹ ńgbà tó yẹ pé ẹ̀ ń gbé ẹ̀yìn four fifty ẹ̀ ń gbé tripod mark three ó ní òní pẹ́ wọ́ máa ẹni ẹrù tó yẹ kí òun nìkan ni wọ́n dàrú. Hmm. aroma aroma Aroma

ẹ wọlé sọ́kọ̀ ẹ lò dára yìí. krikata krikata krikata krikata krikata krikata krikata krikata krikata pama. Sọ́mùtàn. there in the bedroom. Hey, what? I'm told you in the bedroom. Ah. Lọ́sùn náà ló dẹ̀ ló dẹ̀ wọ̀n. Níbi ó mọ̀ pé mi ò lè sùn náà, ṣó ti gbàgbé ni. Nǹkan tí bàbá sọ pé ká lò, a ní ìdátì ló lálẹ́ náà. Eh? And you need to make love to me. Ẹ ń ṣe mẹ́rin lọ́sùn náà kí ni criteria tí mo ṣe gbọ́dọ̀ fọwọ́ kan lálẹ́. níbi wáyé kí ló dé tó ń padà sẹ́yìn náà ó ṣá you know now. wo wo wo dìrẹ̀ mi ah òun náà fúnra mọ traffic tí mo post kí n tó débi mo kí n tó látàrọ mo ti ṣe látàrọ ó rẹ mo kàn wá fresh air wátà mo ṣe dúró báyìí mo wà ẹsẹ mo ti knock mo kàn wọlé kí n sùn. I understand I will do the job I will, be on top. ní àgbo tí mo bó ṣe ń àwùjọ ah, máa ṣe nǹkan tó yẹ kí. Ah, wo kí ni. Ah. ìjọ máa ṣe mọ̀ pé dọdún yẹ kí ká ṣe lálẹ́ ìnáwó. dọdún eh, eh, dandan ni kí ni ìsídọ́tọ̀ fún wa gan-an wọn fi kíní wọn fi táìmù sí àbọ̀sibọ̀sí àbákan tó kàn ṣe tó àníràn tán ló fi máa jẹ àṣejẹ kan fún mi. ó jò jù mí lẹ́jà rẹ̀ mo ti gbọ́ ṣáà ti bá láyé láwọn ó ti rẹ̀ mí báyìí. Baby. No! Ah, Wọ́n! Baby! Ah. Tó o bá ti ń kún ẹ, ṣó ń gbọ́ mi? Kó lọ sí guest room ní best quarters kó o lọ sùn bẹ́ẹ̀, ó dàrọ̀. ga ìwọ la rí láìkọ́ ṣẹ́ẹ̀kì yìí kí la ṣe fún ẹ ó dẹ̀ bú yẹpẹ́ lé wa dání láti jọ ọjọ́ ẹ ó ga o. ẹ má bínú ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀. ẹ kó lè tó wọn. kí ni. <laughs> ọ̀rẹ́ mi. ó ga. kí ló ṣe mo miss ẹ dákú. o lè miss mi tèmi. mo miss ẹ dákú. o lè miss mi tó bẹ́ẹ̀ ṣe miss ẹ mo miss ẹ gan báwo ni kújọ mẹ́ta. Ah, ọ̀rẹ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló le tó yìí ṣógun láyé ni kí ló dé tó dé wá sá fún wa pátápátá báyìí ó dé wá bú yẹpẹ lé wa diwọ́ tí n bá ní kí n rántí ìgbà tó ti wọ inú ilé ìgbẹ̀yìn ó ti over three years kí ló dé kó lé tó yẹn ọ̀rẹ́ mi mo ṣáà ti bá yín sọ̀rọ̀ lórí fóònù mo ti bẹ̀ má bínú ẹ. ẹjọ́ Bùkọ́lá náà kọ bóyá ọkọ ẹ ni kò fẹ́ kó lọ́rẹ̀ òótọ́ ẹ̀ lèmi gan-an ṣe sún fún ẹ kíákíá. Ah, ah. ọ̀gá ìwọ kàn ń tepo sí òun tepo sí i ẹnu ẹ ni wọ́n náà wà yẹn tí wọ́n náà bá má rí wàá mọ bó ṣe rí. wo dídùn ló dùn là ń bọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan tí ilé oge tó ge jẹ kí ni kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan náà ṣé wọ́n nìkan ló máa kọ́ má rè ni. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yìí àbí mi ẹ ṣáà máa bínú ẹ ṣé wàá ń bọ́kọ mi jowú ní báyìí mm. ẹ ah, ẹ má bínú máa change o. Mm. mo ti gbọ́ tó bá sọ pé máa change mo ti gbọ́. máa change ọ̀rẹ́ mi ò ṣe ẹ̀mí ọ̀rẹ́ mi báwo wá lọ́rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ lórí fóònù ọ̀rẹ́ mi ìwọ gangan ni problem ara ẹ̀ torí kò sẹ́ni tó lè bẹ̀ sọ tọrọ ju èmi yìí náà lọ wàhálà tó ń fúnra ẹ ti pọ̀ ju tí ń stress ara ẹ jù ó máa ti jí láàárọ̀ pé five ni mo gbọ́dọ̀ tètè jí torí ó máa dáná fọ́kọ ẹ láàárọ̀ kó tó jáde kúrò nílé wàá tún bọ́ sí ojú ọ̀nà wà á tún drive dé ọ́fíìsì tó bá tún ṣe ń bọ̀ báyìí wà á tún máa sáré ọkọ mi máa jẹun n gbọ́dọ̀ dáná fọkọ tó bá tún dénú ilé náà wà á tún gbálẹ̀ wà á ṣe gbá wà wà á tún máa dáṣọ fẹ́ para ẹ̀ ni. Ah. ó tẹ mọ nǹkan tèmi fẹ́ sọ fún ẹ pé nǹkan tó dára ó ń fẹ́ àdúrà èyí tó dẹ̀kùn díẹ̀ káàtó náà ó nílò àdúrà bóyá àdúrà ẹ̀ ò tí ì tó ni mo ń gbàdúrà mo ń fi àwẹ̀ gan kun ẹ kọ́ ló ń ṣàánú mi ní tiṣẹ́ tó dẹ̀ sọ yẹn ṣebí ṣára mi ni mò ń ṣe tí bá ti lọ sọ́fíìsì má ok oúnjẹ náà ni màá kàn dáná màá try láti dáná fọkọ mi bóyá. iná dídá yẹn òun gangan ni iná dídá gangan ni problem ibẹ̀ èèyàn tí ó ń wá oyún tó fẹ́ lóyún tó fẹ́ bímọ kò ń dúró ní òru o irọ́ ni tó bá yẹ pé o mọ̀ tẹ́lẹ̀ kò tètè yà mọ̀ lẹ́nu wọn ò ń dúró ní òru ìwà dúró sínú òru wà á dáná wà á sẹ́fọ̀ wà á ṣe gbogbo ẹ̀ kí ló dé. ò ah, sọ látijọ́ yìí. òru nǹkan jẹ́ lára ni. ó ti pọ̀jù ọ̀rẹ́ mi kò ní ìdí ọmọ ọ̀dọ́ bọ́kọ ẹ sọ́kẹ́ gbọ́mọ ọ̀dọ̀ kó lè máa help ẹ wàhálà yìí ti pọ̀ jù. Ah, mi ò mọ̀ pé ooru yẹn máa affect bó bó ṣe wá sọ ìyá máa wọ ọmọdọ̀ àti ẹ̀ máa gbà wá á máa gbọ́ ọmọdọ̀ kíákíá báyìí ni. ooru yẹn náà ni kókó bẹ̀ bá mi yọ kúrò bá mi wá ọmọdọ̀ yẹn pẹ̀lẹ́. kókó bá mi bu omi paná tó ń jó mi lábẹ́ iye ọ̀rẹ́ mi. ṣé ti àfa yẹn a máa lọ a máa lọ lọ́la ah, ah, ọ̀làkẹ̀ wọnú ẹ̀ ooru ṣé o kó orun bara mi jẹ́ ni o fẹ́ kó orun àti ah, ah, o like skin mi bóyá ń ká lo àfọ òun lẹ́sìn. ẹ ẹ máa fèmí nǹkan sílẹ̀ pọ̀ sí i láìláì àjọ máa lọ ni. ó bá di àárọ̀ kùtùkùtù ọ̀la máa lọ. ẹ wo àfi bí ìgbà tó yẹ pé ẹ òun wẹjú ni o òun mò ń sìn jáde láti inú ilé ni mo gbọ́ tí aago ẹ̀ ń dún tí mo wá sáré gbé ẹ eh, kódà ó wà níwájú mi báyìí ẹ eh, àmọ́ ah, ti bá sọ ẹ eh, mo jí òye pé iṣẹ́ ọmọ ọ̀dọ̀ níṣẹ́ tó fẹ́ wá ṣe o ó sì lóhun ó ṣe ẹ àwọn oníbówó bá ti lè yọ ńbẹ kò sí wàhálà ẹ ẹ ah, <laughs> wo kódà bó jẹ́ ọmọ ọ̀dọ̀ méjìlá lọ bá fẹ́ wo kékeré nu ẹ kékeré ni ẹ kìí ṣe wàhálà rárá ọ fẹ́ jẹ ẹ̀kan lọ <laughs> ọ̀dà àwọn ọmọ tó ṣe fún mi ẹ̀yìn kúò lérí aago náà bí n bá ti yanjú pẹ̀lú ẹ̀hún n ó pè ọ́ padà tàbí kí wo pè mí ẹ̀ ó pè mí ni <laughs> mo dà mo gbọ́ mo gbọ́ mo gbọ́ ọ̀ká ẹ̀ láì ọ̀ká ẹ̀ pẹ̀lẹ́. ẹ ṣeun bàbá mo dúpẹ́ o àwọn ọmọ tí náà rà lànà. ẹ bá mi ẹ bá mi àmọ́ ẹ̀yin bí ìgbà wo ni wọ́n fúnra lára rí ọ̀gbáradì tó palẹ̀ ẹrù ẹ mọ́ torí kó lè wàá mọ̀. kò sígbà tí wọ́n sọ tí ò tẹ̀ lọ́rùn tó bá ti yé gungun wọn ó ti yọrẹ tèmi náà. ẹ̀yà ajé ó tètè yọrẹ torí ohun tó bá ń sọ lórí fóònù nísìnyí ni pé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ òun ó wà lé òun ó wà mọ̀ lọ́gbọ́. kò burú ẹ ṣeun. <laughs> láfikún ṣé ọmọ pé iṣẹ́ ọmọ ọ̀dọ́ ni tó ń ṣe. a máa ṣe. ó ṣe. wọ́n bá ti máa fún mi lówó máa ṣe. Ah, ah! owó wà ń bẹ ah, ẹ kò sọ́fẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ iṣẹ́ ni owó èèyàn bá ti ṣe ó di dandan kí èèyàn gbowó ń bẹ. a ṣe kò sí wàhálà ìwọ máa lọ gbáradì lẹ̀ ọkàrìlá. máa débi báyìí lọ́la. ọkọ káwọn òbí ẹ o ò wọn o. hello ẹ àwà àwà wò. madam. ẹ ah, ah. kí ló dé àwọn mélòó la wà ń bí. ẹ má bínú ah. mo ti parí nǹkan tẹ́lẹ̀ kì í ṣe mo ní ìsọfún yín. ó ti yé mi mo ti gbọ́ kí ló dé tó yẹn. ẹ má bínú. ó ti gbọ́ kó máa pariwo òjò o kó rọra o. ọkọ mi. Yeah. Fine. How was your day? Oh, thank God. Are you surprised? Um, Wosila nìyẹn o. Housemaid ti Uncle Bàbá And Wosila ọkọ mi ni. It's all right. Ah, Jide, Jide. come on. Um, darling. Mm-hmm. Why ti múra báyìí? Eh, máa change because màá ní ìdàtí lọ get àwọn aṣọ tuntun fún ṣó get ẹ̀ tó bá jẹ́ pé size kan náà lájọ wọn ní ìgbà tí. it's okay it's ẹ má fún anybody ní aṣọ tiẹ ẹ bá get tiẹ chicken dinner because uh, um, bó ṣe múra ẹ sẹ́yìn ká ní àwọn àlejò tẹ́lẹ̀ ń bọ̀ sẹ́yìn àwọn àlejò yẹn bó ṣe máa rí tó máa múra náà ni kò dẹ̀ ní speak well of us do understand it's ìwọ náà máa lọ gbàtọ́ ìdàdúró tó káwọ́ gbé ní kọ́ báyìí. pẹ̀lẹ́. kí ló ń wà ló ti láti wọn dùdú wọn ni tí ó bá dẹ̀ fẹ́ òkè sáré bẹ́ẹ̀ ṣe. All right, let me just get you some wine. Uh, eh. Tàbá mi pé kó wá mi kó ọ̀tà yìí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 alimusakabiru la ila aláwo la ẹgbóhùn sókè la ẹjábọ̀ olúwa la ila aláwo la ila aláwo la ila aláwo لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Um, fún mi ní omi. Eh? wá. Ah. Uh, for the very first time aṣọ máa fi ti ẹ̀kẹ́. <laughs> ibo ló ti rẹlẹ̀ ṣé ọ̀gá náà ló fún ẹ. bẹ́ẹ̀ni hmm. alára owó tí mo kó fún kó fi raṣọ fún ẹ o. bẹ́ẹ̀ni ah, that's nice ọ̀tọ̀ ni kọ́ ra nǹkan fún ẹ̀ ọ̀tọ̀ ni kí ó fit èèyàn <laughs> and the one náà tún mọ̀ pa combination you know, um, dotted um, short skirt on a transparent top tí màdàmù rẹ̀ I got the message. No, um, you don't. You. Yeah! Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ṣé o sì? Kò sí. Kò sí. Wà ah! wà. Um, orúkọ wo ni wọ́n ń pè ẹ́ lábúlé yẹn náà? Tiẹ̀ pọ̀ Ah. sà. Tiẹ̀ pọ̀. In fact, wọ́n parọ́ ọ̀gá mi. àwa láìtọ́lá ẹ̀ owó pọ̀ nítòótọ́. ọ̀rọ̀ yín yìí. no kò sí kò sí nǹkan kò sí nǹkan máa mú remote yẹn. <laughs> Ah, ah remote yes. Ah, ok um, kò sí problem um, ṣé irú kìíní tó à ń bẹ̀rẹ̀ ó rà pípọ́ ti ó ti rough. ṣé ti bí àbí tán. bó ṣunú ni mo bá sọ̀rọ̀ sọ bóyá ìgbà ìgbà ìgbà yóò ké. ẹ ṣe ilé ẹ. ọ̀rẹ́ mi <laughs> Bukola tèmi nìkan ṣoṣo àníkẹ́mi hmm? ọ̀rẹ́ hmm? sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí. Hmm mo dẹ̀ fẹ́ kí orí ọ̀rọ̀ yẹn bákanbákan tàbí kó rí mi bí èèyàn burúkú o mọ̀ pé títẹ́ náà ni mo ń ṣe every time. ṣo mọ̀ pé àwọn Yorùbá sọ wípé tí apá ò bá ṣe ṣánmọ́ èèyàn máa ń ka sórí ni o tún wáá fi kún wọ́n ní wípé tí ìlú kan ò bá gbèèyàn èèyàn máa ń gbalẹ̀ ẹ̀bùnmí lọ ni o ọ̀rẹ́ mi mo feel pé ọlọ́run kọ ìwà àti òǹkú bá mi ṣayé pọ̀ bóyá kò wá mi. jọ mí lójú owó ọ̀rọ̀ kàbìtì wo ló gbé kalẹ̀ òwúwa orúkọ ẹ ó jọ lójú like ó jọ mí lójú gidi ni báwo ló ṣe máa ronú i mean in your wildest dream báwo ló ṣe máa rò pé mo lè fi ọkọ mi sílẹ̀ ṣé wọ́n mọ̀ pé marriage is once in a lifetime ni àti pé ikú nìkan ló lè tún gbéyàwó ká kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ò dùn lẹ́nu ẹ̀ no má bá mi láìkẹ́. òótọ́ ni ọ̀rẹ́ mi àmọ́ kí ni àǹfààní igi tí a gbìn tí kò mú èso kankan wá síta jọ tí afẹ́fẹ́ ẹ̀ bá fẹ́ tó bá tuni lára jọ sọ fún mi ṣó lè yọ ni níwe ni. and jọ̀wọ́ mo fẹ́ jẹ́ kó ro nǹkan kan kí ni assurance pé ọkọ tí mo bá fẹ́ yẹn mo lè rí nǹkan tí mò ń wá lára ẹ̀. Ah, ọ̀rẹ́ mi ò ní láti rìn jìnnà wo nǹkan tó ń wá lọ sí ṣòkòtò ó wà lápò ṣòkòtò ẹ o Dékúnlé ti dé ó dẹ̀ bèrè ẹ lọ́wọ́ mi ah, sọ fún pé ọ̀rẹ́ mi o ò ti má rí o bó ṣe gbọ́ pé o ti má rí bá ṣe ló fẹ́ máa ké mo tún sọ pé kí ló dé ah, ọkùnrin ní ẹ̀nà ò ní láti ké nà bò bó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ó kọ́kọ́ sọ fún mi reason tó ń ṣe padà wálé láti gbà yẹn láti Amẹ́ríkà bàtí mo ṣáà ní ah, báwo lè sọ̀rọ̀ ọ̀rẹ́ mi báyìí ó ní ah, even òun ṣì lè fẹ́ so mo feel pé ah, kò fọdékúnlé. ọ̀rẹ́ ti yé mi torí dékúnlé dé ló fi ní gut láti sọ fún mi pé kí n fọkàn mi sílẹ̀ wọ́n sọ fún mi wọ́n ní pé kí n má allow ọ̀rẹ́ nínú marriage mi you are a regret and wọ́n mi dáadáa okay wọ́n tẹ̀. ẹ Bukola wo don't just try me fọkọ mi sílẹ̀ ó yí sí lórí kan. ṣé kẹ́hìn wà òkè ẹ̀yin ṣó fẹ́ para ẹ̀ ni ṣó fẹ́ kú láì bímọ ni àbí bóyá lòun ò kó yín pọ̀ àbí látọjọ́ yìí ní kí ló wà lè tẹ́lẹ̀. ó ga o ó mọ̀ pé um, as a good friend ọ̀rọ̀ yìí kò yẹ kó máa sọ̀nà ọ̀rọ̀ tó ń báyọ̀ lọ́kàn jẹ́ ni. Ah kò ń ṣẹ́jú ẹ̀ à ń torí àjàjà àjà níta ló ń jà lẹ́ǹkù lélẹ̀ o wọ́n ló mọ̀. <laughs> ṣé o mọ̀ pé ẹni tó ń sọ yìí ó ti marry now bó tiẹ̀ jẹ́ pé mo love but bíbélì náà sọ ó ní ẹnikẹ́ni tí ọlọ́run bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. wo èmi sọ pé mi fẹ́ yà wọ́n cause èmi kọ́ ni mo so wọ́n pọ̀ bọ́ńkó tó ń ju èmi tí ìwọ ò tí ì understand ni pé sórí pọ̀pọ̀ yìí ọkọ Bukola gold digger ni ah. ẹni tó yẹ pé kò ṣiṣẹ́ kò ní iṣẹ́ kankan pàtó báyìí tó ń ṣe ilé ló máa jókòó sí ọ̀rẹ́ mi ló ń bọ̀ ló ń sí lọ́rùn ló ń ṣe gbogbo nǹkan fún irú ọkùnrin wo nìyẹn. mi ah. lójú mi ní ògbèjà mi tó báyìí. Ah. mo ti gbọ́ ìwọ ló mọ̀ ìwọ ló tiẹ̀ mọ̀ ìwọ ló mọ̀ ó wà lára ẹ̀ ìwọ ló mọ̀. mi sọ̀rọ̀ èmi fìgbò kò make any sense ká lọ sinimá ká tún padà wá bí wàá máṣọ Máṣọlá ni once and for all sí i àdàmọ̀ gbòkè fáìn wàá kàn sí àgbà lọ nìyẹn. bẹ́ẹ̀ ṣe fẹ́ o ká lọ sinimá ọ̀nà tá bá ń padà bọ̀ máa máa ṣọ̀nà ilé. mọ́tò ṣàwọ̀ àmì gbogbo bí mọ́tò máa mú aṣọ ooru máa mú ipò mi. jíjá kọ́ lọ sinimá ọ̀nà tá bá padà bọ̀ wà dẹ́wọ̀n jẹ́ kí n máa ṣọ. tó bá sọ̀rọ̀ mímú kẹ́ni máa bẹ̀ jà. wo nǹkan tí mò ń sọ wo nǹkan wo nǹkan kọjọ mi lójú ọkọ ẹ̀ tí mò ń sọ nìyẹn bẹ́ẹ̀tù ṣìwò gan ló. Eh, ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gbélé eh, ẹ wọ́n kọjọ́ mi lójú ẹ wọ́n kọjọ́ mi lójú yé ṣe lóbìnrin mi bó ṣe ń kó má ra. ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gbọ́ ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gbélé yìí. Eh, Bùkọ́lá gbọ́dọ̀ gbọ́ ṣe ti rí orí nǹkan tí mò ń sọ oní pé tèmi ti pọ̀ jù oní pé tèmi ti pọ̀ jù orí nǹkan tí mò ń sọ. nínú ẹ fi ara balẹ̀ ǹjẹ́ ẹ̀yin rí ohun kan tó le fún ọlọ́run láti ṣe bí. báìbù sọ pé kò sí. kò sí kò sóhun tó le títí tọ́lọ́run ò lè ṣe ṣe rí àwa ẹ̀dá nípa àìní ìrètí àìní ìgbàgbọ́ nínú ọlọ́run ó máa ń dènà àdúrà tí kì í jẹ́ kó gbà á ṣé wá rí gẹ́gẹ́ bí a ti fi yé mi ẹ̀dọ̀ lọ́mọ aláyé. àmín ẹ fara yí balẹ̀ ọlẹ̀ ayọ̀ aṣọ nù yín ohun tí a sọ fún mi. mo pásítọ̀ ọjọ́ wo gangan lọ́lọ́run fẹ́ dá mi lóhùn ọdún wo ìgbà wo ìyẹn nǹkan tó ń bà mí inú jẹ́ nìyẹn ọjọ́ wo gangan làdúrà mi máa gbà. ìgbà àti àkókò ọgbọ́n ọlọ́run ló wà bẹ́ẹ̀ ni ìyá wa ọgbọ́n ọlọ́run ló wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹ̀mí ti fi yé mi wọ́n ní ọlẹ̀ ayọ̀ asọ̀nù yín ẹ dọ̀lọ́mọláyé ẹ gbọ́mọjú nǹkan péré lẹ wá máa ṣe fún mi tẹ́ ẹ bá ti délé ẹ̀yin àti ọkọ yín ẹ ní àwẹ̀ funfun ọlọ́jọ́ méje pẹ̀lú àdúrà tó gbóná àwa náà mo máa fi àdúrà jagun yín fún yín lẹ́yìn èyí kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa yọ̀ lókun ọmọdé tán. àwẹ̀ funfun ọlọ́jọ́ méje. bẹ́ẹ̀ ni àwẹ̀ funfun ọlọ́jọ́ méje pẹ̀lú ìgbàgbọ́ tẹ́ bá gbàgbọ́ kẹ́ gbàdúrà kẹ́ nígbàgbọ́ nínú àdúrà ọmọ yín ti dayọ̀ ẹ gbọmọjó àwọn èèyàn wa bá ń yọ ayọ̀ wọn ẹ kúlẹ̀ ẹ̀já gbàdúrà. jehova kábíyèsí adúpẹ́ agbẹ́ọ̀gá nítorí pé ẹ̀yin lè ṣe léyìn olú ọ̀ṣẹ́ gbọ́ ọ̀pẹ́ wa ẹ̀mí náà ṣe gbẹ̀yìn wa máa jọba lọ olúwa máa jọba lọ olúwa ọba tá a kò lè rọ̀ lóyè alágbára tá a kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o máa jọba lọ Olúwa. Father, we want to thank you. We give you all the praise. We give you adoration because you are God. We thank you because you will continue to be God in our lives in Jesus' name. Father, we ask for mercy, oh God. You forgive us all our iniquities in the name of Jesus. Amen. Father, that our prayers, oh God, will be answered in the name of Jesus. That thing that is making us to go sad every day, every time, Father, we pray for fruit of the womb. Father, I pray that you're going to give it to us, Lord, in the name of Amen. Jesus. Thank you, everlasting Father. In Jesus' mighty name, I have prayed. Amen. Amen. Hello, baby. Oh, she yummy. Yeah. I don't want to buy. Should we be ashamed, pray Lord? O yẹn? Ó kàn dàbí ẹni pé mo ń fi lọ́wọ́ kan tẹ̀mí ní gbogbo oríkèéríkèé ara. ọwọ́ mm, ọlọ́run. láti ìsàlẹ̀ dé òkè dé gbogbo àyà mi báyìí ló fi kó yẹn tẹ̀mí. Mm, adọ́wà ti wá. Mm. àmì jésù pẹ̀lẹ́ yeah just you want me to help you. ọ̀nà tó bá lóun létè bí obìnrin wa kò lè létè o. kẹ́mi gan ìwà máa bọ́ sí club vibe kẹ́mi náà máa jó oṣooṣo ń dì ní. kò sí là. kí ló ṣe ọ́ tó ń pọ̀ báyìí kí ló ṣe ọ́. ó rẹ̀ mí láti inú wa èyí kọ́ mi. ó rẹ̀ wá láti inú nǹkan burúkú ni o bó ṣe rẹ̀ ọ́ láti inú pínsì àárín ìgẹ́ ti bàjẹ́ nù sórí tó bá jẹ́ pé ọwọ́ ọ̀ta ni ká níbi ẹsẹ̀ àbọ̀wọ̀ nbá ní bóyá bọ́jọ ìtẹ́ fẹ́ yọ àmọ́ tó ti jẹ́ àtinúnú pínsì àárín ìgì ni ọtí sọ́ọ̀tì ọ́ìlì o. ọ̀rọ̀ burúkú ò ló sọ lẹ́nu ṣé ọ̀rọ̀ burúkú ni ọ̀dà o tí ò bá yọ tí ń sọ fún ọ gangan ni pé ọtí gbá yán mi. láì ṣàlàǹgbà irọ́ mi ò gbá yán mi o. alágbàgàn mi á yán òbí wà wà wò sùn òbí wọ́n bọ̀ wí ní ibi wò ṣé. tó bá jẹ́ kí ọwọ́ yẹn jọ́jọ́jọ́jọ́ torí ọlọ́run ṣe mi ò gbé ayan mi mi gbé ayan mi rárá. ẹ ẹ ẹ wo bí wo sí láti ẹni mo sọ fún ọ sórí tẹ́ ẹ ń sọ kí nìkan fún ara tí fún mi sí ọ ara ń fomi sí ọ nígbà tó tí ọ ti gbé ọfà lódù káàkiri gbogbo nulẹ̀ yìí tó ti ṣèdí káàkiri kéré kéré kéré ni mo ti wò pé ẹ ọ̀gá tó ti wo ọ̀gá ìṣekú rẹ ọ̀gá ò lè fojú rí kí gbogbo bọ́ńbọ́ òfò tó ń kú káàkiri kọ́ga mọ́ síjẹ́ pọ̀ ọ̀gá ti yan ọ̀gá gàṣà. òkèlè òkèlè ṣú ara ẹ ṣú ara bí mo ṣe ń sọ fún ẹ jẹ́ kí orí ẹ kó lọ pé inú yìí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó tó ṣẹnu gba àbí ilẹ̀kùnlú mi ní faransé. bẹ́ẹ̀ ni ilẹ̀kùnlú ẹ jẹ́ òfúláwó àfúláwó ni ilẹ̀kùnlú yìí ni èmi sẹ́nu lẹ̀bi lẹ̀kún lù yìí. bẹ́ẹ̀ni. a láì ṣe lẹ̀kùn àwọn àjẹ́. sori má máa kó bá mi nínú ilé yìí má máa kó bá mi má jẹ́ kí ìyàwó ọ̀gá gbọ́ má lé mi kúrò níbí o. ẹ wò ó bí wo. ẹlẹ́bùbọn lọ wò wá. ó ṣì lọ jàre ṣó fẹ́ bójú mi jẹ ni. ó ti gbá yan mi gbà tójú mi ò fọ́ onímọ̀ ojú gbogbo ojú ẹ̀ ló funfun yìí. ọlọ́run ayé mi o ó kélé tó jẹ́ kí n sọ ọkọ fún ẹ wọ́n máa padà fi ẹjọ́ ẹ̀sùn ọ̀gá nínú ilé yìí wọ́n máa fún ẹ ní owó mọ́tò báyìí wọ́n máa padà sílùú ẹ̀ ah. bẹ́ẹ̀ ni. ẹ ọ ti lóyún ọ ti lóyún ọ ti lóyún. ọ̀gá ló já mílíkì rẹ̀. kò dẹ̀ ní bẹ́ẹ̀ iṣọ́ fún ẹ kó tó ṣe làbí ọwọ́ àkó. bẹ́ẹ̀ ni èmi ṣe làbí ọwọ́ àkó. òun máa padà fi ẹjọ́ ẹ̀sùn ọ̀gá tó jẹ́ pé ọmọdé ah. padà sílùú yín wọ́n àgbáyé oṣù níparí pìtẹ́ṣù wòsílà olùsí kàkà kí n fẹ́ wòsílà kí n fowó rajà ẹ kíni kíni gbogbo aya rẹ̀ náà ní í ṣe sọ̀mùsọ̀mù ó sáyà aya rẹ̀ dàbí kíni wọ́tàmẹ́lọ̀ èmi ni wọ́n sọ pé ìlà tèmi dàbí ọwọ́ àpò sẹ́yìn mọ̀ pé ọ̀rọ̀ tá a rọ́ fi ń ṣe lè ọ̀rọ̀ tó mọ̀ lè da lérú mọ̀ ni sólì ah, kò lè jọ́ gàṣà ẹran mi létí ó wòsílà àwọn ìtàn bàbá ẹlẹ́ran bàbá ẹlẹ́ja o àwọn méjèèjì wọ́n jọ ń gbélé ọ̀dọ̀ àwọn bàbá ẹlẹ́ran tí wò sí láti lọ rẹran àwọn yóò ti tan bluetooth náà ti tan infrared ibẹ̀ náà ti jọ sẹ́ndì sẹ́ndà síra wọn ah! ojú wa ni ó ṣe ilé làpótí ìjókòó dèdí o ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ bàbá náà ni ó parí ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ah! èyàn gbọ́dọ̀ mọ gbére láì ṣe pé bóyá o fẹ́ wá tàdí nílé ayé ìdí bí bọ́mbà àbí arúntì ah! èébì náà lòun ló ń rùn bígbà tí wọ́n ṣẹ̀ ṣe ń tán yìí àti ẹ̀mọ́ bí akẹ́kọ̀ọ́ ni olùsí ó sì tán jágbẹ́rẹ́ kíní náà yeah báwo wá ni kí ni result test ẹ ṣe. ẹ <sighs> eh, wọn ò nídìí ìtọ́jú tó pọ̀ lọ títí bẹ́ẹ̀ náà mm. ó kọ̀ jẹ́ pé àwọn oògùn tí mo kọ sí bíbá ilẹ̀ máa ní ìdí láti bá mi gẹ̀ẹ́sì tó ń pé wọ́n ti lóyún. Hmm? oyún Wasila olóyún ẹ̀yin lè máa lọ tìyín. Wasila ń gbọ́ olóyún ṣó lórí burúkú nìyẹn ṣé torí mo ti máa ń kẹ́ ẹ bí ọmọ ṣó yá ni ó dẹ̀ sọ̀rọ̀ ta ló fún ẹ lóyún wá kò ń ṣe nǹkan tó le rárá ìwọ kan sọ fún mi kò létò yẹn ọ̀rọ̀ wá jẹun mi ìbẹ́ ẹja ṣó ya wèrè ni a ní mi ìbẹ́ ẹja wá ní sùúrù ta ló fún ẹ lóyún ṣó ya wèrè ni ta ló fún ẹ lóyún yá mi ò fẹ́ pariwo ta ló fún ẹ lóyún. ó lóyún That is serious. Now tell me. Mo fẹ́ mọ wèrè To follow lóyún say. Ah, kò sọ o. Mo sì láò sọ pàtó ẹni tó fóun lóyún báyìí. Àtàárọ̀ ni mo ti bi kò dáhùn. I'm not surprised. Torí láti to mọ́mọ́ ẹ̀ wọnú lé to tó ti wọnú lé yìí tó rúṣọ mọ́ Mo mọ̀ pé ọmọ pretend I ayatọ ni because transformation in lẹ́yìn ìgbà yẹn ó ti wà too drastic jù ọmọ tó wọnú ilé tó lọ́wọ́ gbẹ̀yìn bọ̀ just in two weeks ó ti ń sọ ìbò mo mọ̀ pé irọ́ kankan wà lára ọmọ yẹn now tell me say at this point bó ṣe wà yẹn ó máa kú òun lé yìí torí pé alákòóbá ni. ọ ah, ò lè kó bẹ́ẹ̀ mi ó lè jù máa lè padà síbi tí mo ti mu kò lè kó bá mi pápátá máa lè padà sọ́dọ̀ àwọn tiẹ̀. abẹ́ta but before then mo fẹ́ mi tó fún lóyún ah. torí téèyàn ò bá mẹ tó fún lóyún a lọ stand up àtúntò káàkiri nígbẹ́ ẹ kíní kan ṣe kíní kan kankan i want to know ẹ̀ tó fún lóyún please call her for me. bóyá tí wọ́n bá tiẹ̀ bá sọ̀rọ̀ yóò máa jẹ́wọ́ fún wọn torí kò jẹ́wọ́ fèmí o hmm. mo ṣì wọ́n ti lá wọ́n ti lá. bébì hmm? gbà mí o ti jẹ gbèsè o kò sílẹ̀ òsínú ilé o mi ò rẹ́rù ẹ̀ kankan nílé. ọ o ti lọ. that's good. Ah. Eh, no no no no no no o better torí ká ní mo rí ni nǹkan tí màá fojú ẹ Man màá nà débi pé I àwọn tí ò mọ̀ ní a máa stupid girl pìtẹ́ náà lọ́mọ yẹn náà ọmọ burúkú tí wọ́n gbà sínú ilé ó ń ṣòṣì olóyún mọ̀ rárá bó ṣe lọ́yà o àlọ́ràn àrí ẹnì kan lábọ̀ ẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ àlọ́ràn àrí ẹnì kan lábọ̀ ẹ̀. bíbí kò yẹ kó lọ bẹ́ẹ̀ yẹn àmọ́ bí tó lọ. Ah. kọ́ mi kọ́kọ́ mi. àkóbálẹ̀ léyìí ẹ́ bọ́lá mo sọ pé ó lọ. listen listen nǹkan tí wò ó mọ ni jẹ́ kí n explain it fún ẹ ọmọ tá a gbà sílé bí ọmọ ọ̀dọ́ tó lóyún mọ́ lára ta ló mọ̀ bí ó ti ń káwọn boyfriend ẹ̀ wọlé àwọn Fẹ́mi àwọn Samson àwọn Kenny yes you can say gbogbo àwọn boys ẹ̀ gateman àdúgbò yẹn wọ́n máa bá sunú lẹ́yìn náà á lè mọ̀ náà. Ah. bẹ́ẹ̀ni. mímí ò gbé wọn jẹ́ ká wá wọn. kókó wọn náà ah, kókó wọn ṣé ká máa ká máa ká máa tọ oyún ká ká ká ká tó máa tọ̀ òun ni ṣáà ọdún ni ah. please lọ fún mi lóúnjẹ mi dáre. wo ọmọ tá a bá ń bá wí pé ó bá wọn òrùn kì ó ń ṣetán àti tẹ wọ́n tuntun mi lọ ó lọ ṣe ọmọkọmọ wọ́n sì ń la jalè kó o bá lọ jalè kó o bá mú ọmọ débẹ̀ ẹ ṣe mí yẹrẹ o ṣe máa kọ iná ọmọ ìwọ ọmọ òṣì ọmọ rádaràda wé. ọ̀rẹ́ mi ṣe sùúrù wo ìwọ náà tí ẹ náà ń bẹ sọ o ọmọ tó bá ń báwí tó bá ń warùn kì ó ṣetán àti parun lójijì ni èwo ni ìrìnkìrìn tó kàn ń rìn káàkiri àdúgbò ojú wo ló fẹ́ kọ́ máa fi wò ẹ́ ó dẹ̀ gbọ́ràn sí ìyá ẹ lẹ́nu. ẹ wo ẹ wo ẹ sọkàn fún yín o ojú tó bá rí kan fi wò mí ó ti yẹ yín kò kàn yín rárá ẹ mú mi àkílódé gan náà ojú tó ń bá rí kàn fi wù ẹ́ ó máa dáa kó yí padà ọmọlúwàbí òun wùwà bó ṣe ń wù yìí. wo ṣe ọ̀rẹ́ mi ọlọ́run ajú ń gbọ́ ṣọ́mọ òwe wà bí ọmọ ó dá mi lójú sọ fún ìṣe mi rè bí ẹ kó bá jẹ́ mi ebi ẹ wé ni máa ṣe dédé oṣù orí burúkú rome ṣe kiri. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo wọ ọfà lẹ́nu nǹkan tó bá wọlé ní kó fẹnu ẹ sọ ẹ fi mí lẹ. èmi ah. Ah. ẹ ǹlẹ́ bàbá. bàbá ẹ káàárọ̀. ẹ káàárọ̀. dáadáa lẹ́wà. dáadáa wà bàbá ẹ káàbọ̀. ẹ̀yin wò sí ládàá wòsílà èsì èsì wòsílà níbẹ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ àbúrò wọn èyí wòsílà wà lẹ́kọ̀ọ́. ẹ̀yin ẹ̀yin ọ̀dọ̀ àbúrò mi wòsílà wà àmọ́ n tó ṣẹlẹ̀ ni wípé lánàá ni ẹ̀yin àbúrò mi tí wòsílà wà lọ́dọ̀ ẹ̀ ló pè mí lórí fóònù èmi omi o ẹ̀yin òun àti wòsílà àwọn jọ lọ sí ilé ìwòsàn nígbà táwọn ó dé ilé ìwòsàn lẹ́yìn àyẹ̀wò tí dókítà ṣe wọ́n ní wòsílà lóyún ta ni wòsílà ta ló fún un lóyún kọ̀ ńbo ló ti gbóyún wá

ebe ni wọn sila sí o. ẹ wo ẹ kò sí à ń gbẹ ní wa ń bẹ ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì bí ẹni mi ni. ẹ gbogbo bí tẹ́yìn náà bá mọ̀ pé lè wá sí wa èmi ò wà. síbẹ̀ lọ́wọ́ o ẹ lọ́wọ́ sílẹ̀ o bàbá ẹ lọ́wọ́ o ẹ sì sila sílẹ̀ ni bàbá ẹ lọ́wọ́ o ee eléyìí mi ò wò sílẹ̀. irú kí lè báyìí. mi o. èèyàn. yìí mi ọmọ sílẹ̀. àárọ̀ ẹ̀kúṣẹ́. ẹ ra sàn. ó kò tẹ́ di ìrẹ́ra pẹ̀lú omi tí mo lẹ́bàá kan ráìsì. kò tí ì rẹ̀ mí à á pọ́n. ẹ gbà ẹ jọ ẹ bá ń pọ́n kókún o. ọ̀pọ̀lọpẹ̀ ni ẹ jẹ́ kókún ni o. ẹ jẹ́ kí dúrọ̀mù yẹn kún ẹ o ó dáa. Mm-hmm. ó dáa bọ̀ ẹ má pẹ́. padà ní sà. ó ṣe. ẹ̀yin náà ni mo ní kí wọ́n á rí sà. levels one. <laughs> kò tiẹ̀ ṣe pé bóyá level one lẹ sà. yes sà yes sà hospital ni mo ti ń bọ̀ sà. ó ṣe. ara ọmọ yín mọ̀ ni òyà tí a sáré gbé lọ sí. mi ti bímọ. ara ọmọ mi ni òyà tá a wá sáré gbé lọ sí. ọmọ ẹ ok kí ló ṣe. wọ́n sà sọ gbogbo condition rẹ̀ fún wa wọ́n wá ní ìgbà táwọn nọ́ọ̀sì tí wọ́n wá wò tán àwọn nọ́ọ̀sì sì wá ní tàbá mú wa pé àwọn ò lè ṣe àyẹ̀wò fún pé kò sí transaction táwọn fẹ́ ṣe fún mi. ọ̀nàmà ọ̀nàmà ọ̀nàmà wọ́n máa ro wọn ní ṣe àwọn náà owó náà fi ń rògùn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ owó ni wọ́n ní kí wọ́n sáré wá wá sá. ẹ sáré fún wọn. kò ń ṣe ten naira ni sa ten thousand náà pè sa. mo ní kò sáré kó wá wọ́n lè sáré kó fún wọn. ẹ torí ẹ náà ni mo sáré wá bá yín sa. pé. yẹ sa. ẹ sálárì ẹ náà. sálárì sálárì ti o ti go fa fa fa nígbà pé o yàwé ọ lójú ẹsìn o ti rí atm àbí sálábà atm ẹ kò kò kò kò lé ẹ fún kó sáré pọwọ́ jáde fún ẹ. ọ̀gá yìí sásẹ̀ aláyé sá o ṣe o jẹ mi o ká ló kó àwọn ọmọ tó ṣá pàápàá wá sí ah, yẹ òkè o lẹ́bùsù ẹgbàá tibítibí mo lè ṣàárọ̀ nǹkan tẹ̀yìn yàtọ̀ o mú lẹ́bùsù rẹ̀ adéyẹ ẹmọ ẹ sì yàrá ẹ sì kẹwọn ẹ sì yàrá bá sì kódà kí bàbá ẹ sì kí kó jẹ ìyá ibẹ kó jẹ wọ gbogbo fún ẹ wọn kọ bọ. ẹ ṣe boko haram ah, yẹsà kì í mọ̀ sí. lójú ara ẹ wọn náà ti ń ṣara pani ẹ ọ̀sẹ̀ àdékòdére àbí olùfàd fèmí. ẹ ẹ parọ́ sà kì í mọ̀ sí ẹ. E. mo yẹ ti máàkì ojú pé wa yẹn ọmọ yẹn máa kú síbẹ̀. Ah! ọ̀gá kèé mọ̀ sí è ọ̀gá kèé mọ̀ sí è. ó jẹ́ lójú ẹ. ọ̀gá kèé mọ̀ ojú ẹ. yẹ sà yẹ sà yẹ sà kèé mọ̀ sí è ah, ọlọ́run ọlọ́run mọ̀ jẹ́ kémi mọ̀ ẹ̀ mọ̀ rí kú ọmọ wọ́n sì láwọn ti máa kí ojú mi nígbà tí a bá tún máa kí ojú mi mọ́ ilé tó wà bẹ́ẹ̀ sójú gan ò ní bàjẹ́ ah! àì sọ gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀ ẹ sọ pé sọ ti sá prapra sá prapra ni ṣé ẹ̀yin ráwọn ọmọ ńlẹ̀ mọ́ ni nígbà tẹni kí n máa wọ ọmọ tó sá pàràpàrà ṣé tí bá gbé yàrá ìmùwà mo gbé yàwó ẹrù wá fún yín ẹ ẹ gbà á gbogbo àwọn ọmọ tó wà lẹ́nu ìsìn àwọn ohun yìí wọ́n ti mọ̀ gẹ̀dẹ̀ wọ́n ti mu kókó wọ́n sùn báyìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹyọ kan àárín tírí àwàsí wọ́n tó dáyà lónìí mẹ́mórí káàdì wọ́n tó padà ṣé àwọn yìí ní ní màá mu wa ah mo mo tẹ mo tẹ báyìí níbo mo fẹ́ wọ́wọ́ lọ báyìí nísìn níbo mo ah níbo mo fẹ́ wọ́wọ́ lọ báyìí ọlọ́mọ. jọmí lójú báwo mo pè pè pè pè pè mo kọ́ rẹ̀ mo text message ṣé tó o bá tiẹ̀ wá rí kọ́ rẹ̀ wá ṣàrí text tí mo send. sista mi ẹ mọ irú iṣẹ́ tí mò ń ṣe ẹ mọ̀ pé mo máa always busy ni ọ̀nà dẹ̀ pọ̀. ṣọ́ọ̀bù mi lélẹ̀ ó ti jòrò owó sukú àwọn ọmọ wà níbi ó dẹ̀jọ́ torí ọlọ́run. sista mi ẹ mọ̀ pé kò sówó ń ta báyìí kò sówó ń ta one fifty thousand tẹ bèrè yẹn ó pọ̀. ẹ tó o bá ṣàlè gbogbo ẹ wàá ṣàfún mi nú ẹ wá fún mi nínú ẹ̀ na. Okay, mo ti gbọ́ màá bá yín wá fifty thousand. Eh, fifty thousand ah o ṣe àbúrò o ṣe. mama wòsílà kọ́ lélẹ́yìn ni. ó mọ̀ ọ́ ni. Ah, mo mọ̀ ọ́ house ẹ̀kọ́ ọ̀rẹ́ mi ni ẹ máa wo ọmọ yìí o ó lóyún ni o ọ̀rẹ́ mi dẹ̀ bèrè pé ta ló lóyún o kó lọ mẹ́ni tó lóyún kó ṣe sá lọ látìgbà yẹn nìyẹn o wọ́n máa ń rí dáadáa wọ́n bá wọn pọnmi ládùúgbò dẹ̀ ń bá wọn fọṣọ iṣẹ́ tó ń ṣe nìyẹn. ó ń pọnmi ó ń fọ aṣọ. nǹkan tó ń ṣe nìyẹn. Ah! ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gbé léyìí o hello mo wà ókè ìwọ ń kọ́. o ò lè believe ẹni tí mò ń rí báyìí báyìí báyìí. mo sí láàánú mò ń rí àdúgbò àwọn sísá mi ni mo wà mo sáré wá rí sísá mi fọ́rọ̀ kan ni wọ́n ló ń bá wọn pọn mi ń bá wọn fọṣọ ládùúgbò. Ah! orí kẹ níbo. àdúgbò yẹn ó rántí bọ̀sùn náà bọ̀sùn tajọ lọ sí secondary school tó ń gbé amadíà. ọ̀dọ̀ bọ̀sùn ọmọ ìyá bọ̀sùn lámadíà. Eh, ibi street wọn yẹn o ṣáà rántí ibi street wọn tá a máa fẹsẹ̀ rìn yẹn eh, ibi street wọn yẹn ni wọ́n ti ń tàmàlà yẹn ẹ̀yìn ibẹ̀ ni. ok mo ti gbọ́ ọ̀rẹ́ mi mi ò ní pẹ́kùn ẹ̀ lára ṣáàjọ nítorí ọlọ́run ní sùúrù ní sùúrù ẹ dúró dè mí bẹ́ẹ̀. ah ẹ ẹ ẹ ẹ ẹ mo ṣì wà ń bẹ màá dúró díẹ̀ all right dear ah mo dúpẹ́ ọlọ́run o mo dúpẹ́ o ọmọlọ́mọ táyé ò sọ mí lẹ́nu ah ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe. àwọn ọmọ yìí máa máa ń fọ́n ní o kí ló wá ń ṣe bí ó ń kan mí kàn fìyà jẹra ẹ̀ orúkọ wo ló fẹ́ sọ mí. Ah! ee bébì bébì ò dẹ̀ gbé kọ́ ah. ọ̀rọ̀ ìfẹ́ bí oh a ah. ni o ọ̀rọ̀ ìfẹ́ bí a ni o bá mi ṣayé kí lè tó ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló ṣe. kí ló ṣe kí ló ṣe mo pè títí o ò o dẹ̀ rí mí kàn mi o dẹ̀ dí mẹ́fì láti pè mí padà. Um, má bẹ̀rẹ̀ i'm sure time tí o pè mí yẹn um, mo ní flat so mo wà níta fún mi dọ̀wà ní mọ́tò mo ń change tire so by the time tí mo máa parí tí mo wọnú mọ́tò mo rí i pé mo ti miss àwọn calls ẹ̀ kí ni tọ́lá ti pín padà mo rí pé kò sí network mi tí mo wà then um, later I flat battery and all that but it's okay má bínú má bínú má bínú I'm so sorry um, báwo ni Bísọ́lá. anyway mo rí Wòsílà. o rí Wòsílà. Hmm. Eh, eh, ṣé ẹjọ́ sọ̀rọ̀ mm-hmm. ah. ṣé ìbátan rí oníṣòwò àná ẹ̀. ó ẹ́ fi gan ni o was lively. That eh? is serious. Eh? Ta ló wá lọ fóònù yín. Mo mẹ́ni tó fún mi lóyún. Kì í ṣe pé mi ò mẹ́ni tó fún mi lóyún. Àmọ́ tó bá tásìkò ẹ̀yin náà máa mọ̀. Kí ló wá lóde tó ń fi kẹ́rù kún lẹ̀ sọ fún wa? Kí ló lè kún lé? Kí ló mo mọ̀ọ́mọ̀ sá jáde ni mi lè dúró nínú ilé yín pẹ̀lú oyún nínú nítorí ọkọ yín. ọkọ mi báwo ló ṣe ń sọ̀rọ̀ bíi ẹni tí ò mọ̀ kan ṣóyún níní járùn ni ṣọ́kọ mi máa wá torí pé olóyún á lè e jáde ni. àǹtí mi fẹ́ dalé yín rú ni o torí ẹ̀ mo ṣe sá jáde. bobi ṣọkọ mi ló fún ẹ lóyún ni. àǹtí ẹ wò ẹ wò. torí tèmi. kí ló kàn mí pẹ̀lú ẹ kí ni kí ni ìpàdé ààbò ìwé àtàsánwé. ó ó ń bẹ̀rù pé mo lè lọ bínú sóhun àbí kinní kan yes mo bínú sí yes of course and now listen mm. ṣe bitọ́rọ̀ tẹ̀lé dóyin sẹ́yìn mi ò fẹ́ kí wà tẹ̀tún jọ dúró sọ̀rọ̀ pamọ́ mi ò fẹ́ kí fámìlì mi ní nǹkan kan ṣe pẹ̀lú yẹn mọ́ ọmọ rádà rádà rédè rédè rọ́ndọ̀ rọ́ndọ̀ ni yes tó bá ń rí báyìí tó ń báyìí yà fún jẹ́ kó lọ tiẹ̀ má bàa sọ kankan má béèrè everything lọ́wọ́ ẹ̀ mọ́ yes ọmọ tá a help tá a gbà sílé tó lóyún ń rò pé ọmọ please mi ò fẹ́ gbọ́ mi nǹkan kan pa ọmọ yẹn mọ́ please jọ tó o bá rí tọ́wọ́n báyìí yà báyìí fún kó lọ tiẹ̀ mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yẹn. adúrú nǹkan ńlá bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ jẹ́ kí n gbọ́ odidi ọmọ ẹ tó bá tiẹ̀ lè ṣàlàyé fọ́kọ mi ṣó lè pè mí kó sọ fún mi ni. ẹ wo mo ṣàlàyé fáwọn ọ̀gá. o ṣàlàyé fọ́kọ mi. mo ṣàlàyé fọ́gà. kí ló wá sọ. wọ́n ní kò sá pàápàá náà ni wọ́n ní kò sá pàápàá ni. ọ̀daràn odidi ọmọ èló ni ten thousand naira téèyàn máa fi lose odidi ọmọ. ten thousand ni o ọmọ gbọ́ràn lọ́wọ́ bí ìgbà tó gba fíṣọ̀ ọ̀run ni o ten thousand ni o ó ti lọ ọmọ ti lọ náà mọ́ iná ilé ìwà iná ilé ìrọ̀jù náà ni kọ́lọ́n forí jin òkú ọ̀run. wo anytime tó bá ti ní ìdí nkankan ṣó ń gbọ́ ó wà lè sọ fọkọ mi pé mi èmi má ti lè sọ fọkọ mi mọ́ èmi ni kò pé kó máa fi tó létí lọ́ máa jẹ́ adarun ten thousand. ẹ ṣeun ma ẹ ṣe kò tọ́pẹ́. ẹ ẹ mọ́mì ẹ ẹ dákun ẹ má ti lọ nǹkan bẹ o nǹkan bẹ ẹ mo fẹ́ rí yín láti bí ọjọ́ mẹ́ta kan torí bẹ́ẹ̀ ti wà mo ti ṣẹlẹ̀ dà yín àmọ́ ọlọ́run sọ pé àyè ọ̀rọ̀ wà lẹ́nì ni sẹ́rí ilé yìí tẹ́ bá ti lọ sí ṣọ́ọ̀ṣì ẹ mú àwọn alàgbà wa kí wọ́n wá fi àdúrà kan fi yà sí mímọ́ o. àti ìyálé ìsinmi ń gba opening. àbẹ́ mọ̀ gbọ́mọ̀ dáhùn ayé opening lẹ́yìn ìròyìn ó ti bọ́ sí close ó ti dọ́pọ̀ náà close ìgbà tó close ẹ̀yìn ọmọ ẹ̀yìn oríṣiríṣi ọmọ ni ọ̀gá ti fọ́ lẹ́nu nulẹ̀ ọ̀gá fọyàn lẹ́nu nulẹ̀. ẹ ẹ wo ọkọ mi ò kí ń jà má pààrọ̀ ọmọ ọkọ mi èwo ni adéfọyàn lẹ́nu mi ò rí kó jàre látìgbà tí mo ti fẹ́. Ah, ọ̀gá wa jẹ́ bíi atoni joshua àbọ̀gá wa jẹ́ bíi miwẹ̀dà tí àwa náà ń jẹ̀sẹ̀ alẹ́ àwọn ọmọbìnrin tọ́jà ó gbé wọn wọnú yàrá rúnrún gidi eh! ní rúnrún táwọn ó jẹ kùkúmbà gidi ni o ah, ẹ wo ọ̀gá ṣe kankan jọ kan mi ìrírú ẹ̀rí láyé mi kọ́gá láwọn fẹ́ fọ dúrọ́mù ẹ jẹ́ fọ ọ̀gá wa láwọn fẹ́ fọ dúrọ́mù bọ́mọbìnrin náà ṣe tẹ̀lé wọn wọ bẹ̀nu. táǹkì yìí mo sáà ń gbọ́ jugodom igbogom ijogodom láìsàlágbà kí ni ẹ̀rọ ẹ̀kọ́ àmọ́ra ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ sẹẹri eléyìí ò tún wá da o ọ̀gá bá páàkì ọkọ̀ síbi ńjọ́ kan lọ́mọ náà bá wà wọn wá wọn bá jọ wà nù inú ọkọ̀ o ẹ̀ẹ̀kan náà èmi kàn tiẹ̀ ní kẹ́mi jòkó bí mo ṣe ń gbọ́ òṣòṣò ń dì í. àwọn kí wáyà. mo ti dáná báyìí. Ah! ẹ má kó kiri jáde o ẹ má kó bèjì jáde o sẹ́rí ọ̀gá ọ̀gá nọmọ kanu níjọ́ kan ah rígi tó táwọn yìí ò dáa rígi tó nọmọ wọn ò dáa ọlọ́run ló mẹ́ni tó bá ṣe sáà bóyá àwọn dèbìtì ọ̀ ẹ̀ẹ́n ẹ ọ àwọn bàdó ni wọ́n bá wá kíní soundtrack tó lò ó já tó o báyìí ni mo rò pó kan lẹ̀ ọ̀gá rún ọmọ wọ́n rún ọmọ. wọ́n ẹ ẹ ṣé ìwọ ló máa ń ṣílẹ̀kùn fún wọn ìwọ ló máa ń ṣí gate. ah ẹ sẹ́rí géètì nǹkan bóyá lẹ́kùn àlìjọ́ náà ni kò tiẹ̀ yé mi ìgbà mi yóò kàn sàyédé sí mi ìgbà tó ga fìfẹ́ ti ṣe mi gan máa ń wò pé ah báwo làwọn ọmọ yìí ṣe wọlé yìí kàn jòkó yìí báyìí wọ́n sì wọlé bóyá mèrè ni wọ́n ni ó kàn mọ́ sàyédé sí fúnra rẹ̀ ni. ọ̀gá rún ẹ ẹ wò ẹ mọ wò sí látàrí inú ilé mọ́ ṣe é mọ̀ pé Wòsílà ó ti lóyún tẹ́ bá wọnú www.oga.com ọ̀gá ló fún Wòsílà lóyún mo ti dára o. mo tí kú sẹ́lẹ̀ ilẹ̀ sọ́wọ́. mo dára èèyàn burúkú ni òde sọ fún mi. <laughs> Ah! ẹ gbà mí o. Ah! <laughs> òde lórí burúkú ààrẹ òde sọ fún mi. bá mi ṣẹ́yìn èmi ò ṣẹ́yìn mọ́ o ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ní lẹ́yìn sìn ó tún ní kí n máa ṣẹ́yìn èmi ò ṣẹ́yìn kankan mọ́ o. ṣé o fẹ́ bí mo tí mo kọ́ ṣé àṣọ fún kí mo ti máa ń tẹ̀lé wọ́n dẹ̀ mọ́. tó bá má rìn kú ṣé o mọ̀ pé o fi ó sílé tẹ́lẹ̀ kó tó mọ̀ ọ̀dọ̀kan láàmú káàkiri but for now take a ṣe ní ìwọ̀n náà. mi ò ṣẹ́yìn kankan mo ti sọ fún ẹ mi ò ṣẹ́yìn ẹgbẹ́ máa fẹ́ ṣe mo fẹ́ bí mi. o fẹ́ bí mo tún náà bá àbí. mo fẹ́ bí ni àbí ṣé lè tó gbé sílé tó pè níyàwó tí òbí tí olóyún àárọ̀ dalẹ̀ fún ẹ kó máa lóyún kó máa bímọ fún ẹ tí ò lọ pè níyàwó ẹ máa bí eléyìí ni o. Hmm, hmm, hmm, máa tọrọ tó bá ṣe láàyè máa tọrọ kó máa ní sọ́ọ̀tì àwọn òbí ọ̀fẹ́ ní ọ̀fẹ́ jọ. ẹ kí ló fẹ́ ká ṣe ń sìn. tó bá mọ̀ pé o fẹ́ kọ̀ǹdíṣọ̀ tó ń bẹ ni pé o ò ní gbélé pẹ̀lú wa o ò ní gbélé pẹ̀lú wa. kí ló dé. wà á láti relocate náà ìgboro bí wàá mo fẹ́ wà nínú nàìjíríà fine wàá gbọ́dọ̀ fẹ́ travel àbẹ́rẹ́ bí uk ni àbí amẹ́ríkà bí nǹkan kan wàá mọ̀ gbọ́dọ̀ o eh, mi ì gbà pé máa gbé pẹ̀lú wa ní pé gbọ́n mo máa lọ fídíò àwọn ìpínlẹ̀ ní ìfẹ́. ok o amẹ́ríkà náà máa dà. <laughs> ẹ máa wọ́ọ̀kì dáadáa. orí ọkọ mi pẹ̀lú obìnrin mi tán lọ mọ́ra wọn <laughs> kò possible. ha bó ṣe ìjà èmi náà lẹ́nu nìyẹn o wo ìṣe ni mo la ẹnu sílẹ̀ báyìí títọ́ fẹ́ máa jábọ́ lẹ́nu mi mi ò rí irú ẹ̀ rí tó bá rí bọ́n ṣe ń dì mọ́ra wọn mo kàn pé kí ló dé kí ni gbogbo ilé níta àwọn ojúgbà mi ti fún wọn o ojúgbà mi ti fún wọn. <laughs> ìwà àti dẹkùnlé ẹwà nu mọ́tò ẹ̀ ń jáde àbí ẹ wá jọ rí ọkọ mi tó ń lọ mọ́bìnrin babes ọ̀rẹ́ ti yé mi. no ọ̀rẹ́ mi kí ló ń try láti sọ yẹn mò ń parọ́ àbí ṣé mo sọ ọ̀rọ̀ ìfún ẹ lánàá àbí mo ti ever sọ ọ̀rọ̀ ìfún ẹ rí. owó ọ̀rọ̀ òṣì wo ló ń sọ lẹ́nu ìwà àti dẹ́kunlé lẹ́jọ́ ọ̀rọ̀ ọkọ mi àbí wọ́n bí tó bá jẹ́ àjọmọ̀ wa àti dẹ́kunlé ni pé kẹ́ dalé mi rú kọ́ ọ pọ́síbù wọ́n yàtọ̀ sáwọn obìnrin tó máa jẹ́ pé ní small thing wọ́n ti fọkọ sílẹ̀ èmi máa bọ́ ọkọ kú ni èmi ò lè fọkọ mi lẹ̀ tó bá ń gbọ́ bí ni mo máa kú sí nílé ọkọ mi ni mo ti gbé ní kíní kan ni mo gbé wá mo lè táìsì mọ́ bẹ́ẹ̀ ni wo bí tó bá jẹ́ pé o ti gba owó lọ́wọ́ Jẹ́kúnlé kó yá já padà mo ń tún tún sọ pé tó bá yẹ pé Jẹ́kúnlé ti bribe ẹ̀ tó rà ti mọ́rú yín àtẹnu ìsìnmáyà ọbẹ̀ àtẹ̀súnẹ̀tì tó bá ti gbọ́ ọlẹ́wọ̀ àdàkọ́dọ́wọ́ padà kó sọ pé kò pọ̀ síbi torí èmi ò ní fọkọ mi sílẹ̀ mo wá ń sọ fún ẹ ìkọ̀kọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe wá mo fi èmi àti ọkọ mi mo tún fi kọ́ yín lọ́rùn kò gbọ́dọ̀ ṣe bí àti ọkọ mi. ó ṣe ọ̀rẹ́ ó ṣì mí òkú lórí ọ̀rẹ́ náà tẹ̀lé wọn sọ fún mi láti kékeré wọ́n ti sọ fún mi ọ̀rẹ́ ó ṣì gbogbo ara ẹ bá mi jẹ́ ọmọ mi lè fọkọ sílẹ̀ wèrè. kẹ́hìn ti padà ya wèrè o kí ló le tó ilé kí ló ṣẹlẹ̀ kí la sọ kí ni nǹkan náà kí ni ọkùnrin torí ọkùnrin áá ah, ah, kí ló le tó lé ọkùnrin ló lè fẹ́ parẹ́ báyìí áá. Ah! Hello travel. Àwọn bọ́ọ̀sì mi yàn kó ṣe gbé ọ lọ. Ẹ̀mi hmm? tó ṣe. Tó ṣe. Lọ́dún kẹ́ẹ̀. What happened? Bámi ṣayé, èmi ò ṣẹ́yún mọ́ o. Ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta lélẹ́yìn sìn, ó tún ní kí n máa ṣẹ́yún. Èmi ò ṣẹ́yún kankan mo tún ní bàbá rẹ̀. Mo ṣàṣọ fún kí mo ti máa rìn tẹ̀lé, mo náà lẹ́mu. Tó bá má rìn kú, ṣé o mọ̀ pé mi ò ṣẹ́yìn kankan mo ti sọ fún mi ò ṣẹ́yìn. mo fẹ́ bí. ni àbí ṣé lè tó gbé sílé tó pè níyàwó tí òbí tí olóyún àárọ̀ òdalẹ́ fún ẹgbẹ́ máa ń fún ẹ tí olóò pè níyàwó ní máa bí lẹ́yìn. I don't wanna lose it. I don't wanna lose it. I don't wanna lose it. I don't wanna lose it. I don't want to lose it. I don't wanna lose it. I don't want to lose her. ẹ kalẹ̀. ẹ lẹ ẹ ká kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe mí báwo ló ṣe mọ mí. bàtí àbúrò gorodo mi àwọn tó ń mọ̀ ẹ́ náà náà júwe ilé ẹ̀ fún mi. àwọn wo ló mọ̀ ẹ́ tó júwe bí fún ẹ. wò mí wá síbí ìbá ìwà rojọ́ rárá ọmọ ẹ ni mo gbé wá fún ẹ. ṣé o rẹ̀ ẹ́ ọmọ náà ń gbé wá fún ẹ tó ń tọ́jú wá sọ fún ọ ni ẹ gbà á ṣé kìí ṣọmọ yín ní abẹ́ ti gbàgbé. ọmọ wo lọmọ ẹ. ẹ gbà lọ ẹ gbà lọ́wọ́ mi jàre. mo bá ti kọ́ ọmọ ọlọ́mọ jábọ́ jàre ọmọ ìbòrò tí ọmọ tó gbé wá gbà lọ́wọ́ mi jàre. ó ṣe ṣàkárà ni. kò látìgbà tí mo tó ti fún mi tó ti fipá bá mi lò pọ̀ ṣé o mọ̀ pé fúnra mi náà ni mo dà tọ́ o mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin o mọ̀ bó ṣe ń jẹ o dẹ̀ mọ̀ fún èmi nìkan náà ni sórí òun nìyẹn. ẹ wo ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ àwọn olórí burúkú tọ́jú ìfún ẹ náà náà fà á ìṣẹ́jú ẹ̀ ṣùgbọ́n àwọn àwọn àwọn àwọn máa ṣàǹfààní tán tán júwèé bí fún ẹ ni. ìyá gba àgbàjẹ ṣẹ́ẹ̀kù kó wọlé. gbá kí ni. ẹ tiẹ̀ gbọ́mọ lọ́wọ́ mi kí n ṣẹ́ẹ̀kù kó wọ. gbá kí ni. ẹ wo nǹkan tó bá ti wọ̀n ẹ́ ni kò fi ọṣẹ tó bá ti wọ̀n ẹ́ ni kò fi gún. ẹ tiẹ̀ ah gbọ́mọ. aláṣẹ jù ó ti fàyọ̀ fọ́ aláṣẹ jù yóò fàyọ̀ fọ́ yéyé wa. Hmm kìlẹ̀ ìwé mi ò mọ́ mọ́tọ́ dí o. tó bá lóun lọ́gbọ́n o bí ọkùnrin o kò lè lọ́gbọ́n bí ọkùnrin o ọkùnrin tó bá lóun létè bí obìnrin o kò lè létè o. ọ̀rọ̀ ìfẹ́ How are you? Yeah, I'm good. Oh. You look tired. Ah, man. Àwọn pípẹ́ yẹn fẹ́ lù mí pa I'm um, not bínú pé mi lè yọjú sí ẹ láàárọ̀ kí n tó máa bọ̀. Máníjà ló test mi sí mo ní rush down. Yeah, we know ń wò pé mi send message sí ẹ kó má wá So I was surprised when you didn't show up. Ah, ah, definitely now. Um, ó sọ pé o fẹ́ rí mi fún nǹkan very important. Ṣé kò see ṣé mo pé for some days now mo ti ń complain fún ẹ how I feel dizzy oúnjẹ ṣe máa ń rìn mí láyà and everything mo ṣáà lọ sí hospital doctor jẹ́ kó yé mi pé I'm pregnant. Oh my God! pregnant baby. Pregnant. Seriously? For real. Oh my God! ah! I'm so happy happier. Seriously. mm, mm, mm, mm, mm, mm. Twins. Did you? Ah. Two boys. No, I want two girls. Mm, two boys. Okay, the Jekka said today, one boy and one girl. Yeah, that's good.